إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الآدي هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما بترى ميو لين بتي العقيدة الواسطية èyí tí a máa gbé yẹ̀wò òun náà ni kitabu tawhid èyí tí ó parí tírà tí a mọ̀ sí sahih al-bukhari tí a bá wo tírà sahih bukhari tí al-imam al rahimahullahu ta'ala tí wọ́n kó jọ àmọ́yé àwọn ahadith ló ń bẹ́ẹ̀ àwọn àfáàní tí a bá wò tí wọ́n repeat yẹ nǹkan bí 4000 plus ní àwọn ahadith tó ń bẹ nínú sahih bukhari bákanáà انتي الامام البخاري رحمه الله تعالى تفي براترا هناك كتاب bad ilwahi àwọn àhàdí tó ní ṣe pẹ̀lú bóò ni wáyé ṣe bẹ̀rẹ̀ bóò ni anábíwá muhammad sallallahu alayhi wa sallam ṣe bẹ̀rẹ̀ ìjẹ́ òjíṣẹ́ rẹ̀ bóò ni jibril alayhi salatu wa salam ṣe pàdé anábíwá muhammad sallallahu alayhi so imam bukhari rahimahullahu ta'ala bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí wọ́n dẹ̀ parí rẹ̀ pẹ̀lú kitabu at-tawhid torí pé anábúwa muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí ó ń bẹ lórí ibùsùn kú tí anábí ń bẹ lórí ààrẹ ọ̀rọ̀ at-tawhid at òun náà ni tó tẹnumá fún àwọn mùsùlùmí kí la ń pè ní at òun náà ni gbólóhùn tí wọ́n yọ látara wahid ọ̀kan ṣoṣo àbí ahad tawhid òun náà ni ìṣe Allah ní ọ̀kan ṣoṣo níbi ìdẹ́dà rẹ̀ ní ìṣe ìjẹ́mú fún àwọn ẹ̀dá rẹ̀ ìyanu wọn àlùjànnú wọn dábànú wọn iginú wọn ominú wọn iṣẹ́ ìjẹ́ mú bákanáà ìfi ẹ̀mí sí ara àwọn ẹ̀dá rẹ̀ ìfẹ́ ẹ̀mí kúrò ní ara àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala agbọ̀rọ̀ mú lọ́kàn ṣoṣo bí eléyìí gẹ́gẹ́ bí a ṣe padà mọ́ ṣàlàyé fún wa tẹ́lẹ̀ ìlànà àfáǹpé ní tawhidu arububiyya ìmú ọlọ́wọ́ ọba ní rọ́bù yàní alkhalik ẹni tó dẹ́dà arrozik ẹni tó ń ṣe jẹ́ mú bákanáà ìmú ní almuhye walmumit ẹni tó ṣe pòhun ló ní ká máa ṣẹ̀mí adẹ̀ máa ṣẹ̀mí bí àsìkò tó bá wù láti kí aṣẹ̀mí ẹlmúmí ẹni tí ó gbẹ̀mí ẹni kọ̀ọ̀kan wá ní àsìkò tó bá ń bẹ ní òrùngbà ẹ̀ láti gbà ọ̀rọ̀ pé mo jẹ olówó mo ń jẹun tó dáa kọ́ ọ̀rọ̀ pé mo jẹ́ tálíkà ebi ń pa mí kọ́ bákan ọba tí darí gbogbo nǹkan ilé yẹn àwọn afá kó gbogbo ẹjọ́ òun pè ní tawhidu arúgbó bíyà ìmú ọlọ́wọ́n lọ́kan ṣoṣo níbi ìjẹ́rọ́bù ìkéjì ní tawhidu al-asma'i wa sifat ìmú ọlọ́wọ́ bá lọ́kan ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ orúkọ ọlọ́wọ́ bá àti orúkọ ẹ̀dá rẹ̀ wọ́n yàtọ̀ síra wọn wọ́n lè fẹ́ jọra wọn ṣùgbọ́n wọ́n jura wọn lọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó dá yàtọ̀ nínú àwọn orúkọ rẹ̀ bákaná àwọn ìròyìn rẹ̀ ìròyìn ọlọ́wọ́ bá dá yàtọ̀ nínú àwọn ìròyìn ìròyìn lè fẹ́ ṣe bí ẹni jọra ṣùgbọ́n ìyàtọ̀ bẹ́ẹ̀ tàbá ní ọlọ́wọ́ bá nímọ̀ náà nímọ̀ ìmọ̀ ju ìmọ̀ lọ ọlọ́wọ́ bá ń rìnà ẹ̀rú náà ń ìrìnà wọn lọ sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àbọ̀rọ̀ mú ní ọ̀kan ṣoṣo níbi agbọ̀rọ̀ mú ní ọ̀kan ṣoṣo níbi àwọn ròyìn rẹ̀ ìkẹta òun wá ní tí a mọ̀ sí tawhidu al-ibada àbí tawhidu al-uluhiyya ìgbà wípé àwọn iṣẹ́ tó ń jáde láti ọwọ́ títí wa tó ń jáde láti inú ọkàn wa ní iṣẹ́ tá a mọ̀ sí iṣẹ́ ìjọsìn Allah subhanahu wa ta'ala nìkan làá a níbi kankan ló rẹ̀ agbègbè yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ní problem kódọ ọ̀gọ̀rọ̀ àwọn tó ń pẹ̀rọ wọn ní mùsùlùmí lónìí wọ́n ní problem ní agbègbè yìí òun ni wípé in tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba tó yẹ kán fún láti ọ̀dọ̀ títí wọn kan láàrin ọlọ́run ọba àti ẹ̀dá rẹ̀ ó lè jẹ́ èèyàn ńlá ó lè ọlọ́run ó lè jẹ́ mọ̀láíkà ó lè ó lè igi ó lè jẹ́ omi ó lè wọ́n pín ẹ̀tọ́ ọlọ́run ọba tó ṣe wípé exclusive right tí ẹ ní wọ́n pín láàrin ọlọ́run ọba àti ẹ̀dá rẹ̀ àti kán tí ẹ mọ́ fún ọlọ́run ọba rárá tó ṣe pé wọ́n á direct ẹ̀ sọ́dá ìkanú àwọn ẹ̀dá ọlọ́run ọba eléyìí ẹni tó bá ṣe ó ṣe tí a mọ̀ sí ẹ̀dá rẹ̀ àbí ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dá ọlọ́run ọba eré ìwà ló burú jù nínú gbogbo nǹkan tí a kà kalẹ̀ tawhidu amáyé àwọn èèyàn ni yóò fẹ́ ṣe bí ẹni páàsì ń bẹ àtà àwọn tí wọ́n ń ṣe mùsùlùmí wọ́n ó ṣe bí ẹni páàsì ń bẹ eléyìí kódà àwọn ẹlẹ́bọ àwọn kèfèrí Mákà wọ́n páàsì pè large extent ń bẹ́ẹ̀ ni tawhid al-asma wa sifat gẹ́lẹ́wù kanáà ṣùgbọ́n ibi tí wọ́n ti máa kùnà òun náà ni tawhid al-ibada so gẹ́gẹ́ bí a ṣe padà máa ṣàlàyé fúnra wa so al-imam al-bukhari rahimahullah ta'ala ètí wọ́n fi parí tíra wọn kitabu tawhid àwọn ahadith máwọn aya kọ̀ọ̀kan tó sọ̀rọ̀ nípa ìmú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo generally wọ́n bẹ̀rẹ̀ pé bismillahi rahman rahim kitabu tawhid àwọn ahadithi lórí at-tawhid ìtumọ̀ kitabu ní èdè larabawa òun náà ni ìgbẹ̀sẹ̀yẹ àkójọ so ṣùgbọ́n tán gbà lérò mígbà yìí ni àwọn ahadith tán kó jọ lórí at-tawhid kitabu at-tawhid báàbù ma jaa fi du'a'i nabiyyi sallallahu alayhi wa sallam ummatahu ila tawhidillahi tabaraka wa ta'ala ọba bẹ̀rẹ̀ pẹ̀lú báàbù tó ṣe wípé ó àdírẹ́sì agbègbè kan nínú agbègbè ńlá tó ṣe wípé tíra ikó sínú kìtàbù tí wọ́n sọ nígbà kìtàbù tawhid àwọn hadisi tó ní ṣe pẹ̀lú tawhid náà kó wá ní abẹ́ àwọn hadisi tó ní ṣe pẹ̀lú tawhid wọ́n wá pín wọn ní oríṣiríṣi àwọn apèlé ní báábù ما جاء في دعاء النبي صلى الله عليه وسلم أو أحاديث توا لوري بي النبي صلى الله عليه وسلم شكي أمته أو إجارة إلى توحيد الله تبارك وتعالى لسبي مولون وبا لوكان شوشو وبا تي أغان تبنبا وبا تي أمكان كان كان كون نبي أوان إكاندتي وبا تي أغان حدثنا أبو عاصم قال حدثنا زكريا بن إسحاق عن يحيى بن عبد الله عن صيفي عن أبي معبد عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن láti ọ̀dọ̀ abdullahi ọmọ abbas kọlọmbà kó wá yọ nísí òun àti bàbá rẹ̀ ó ní anábíwa muhammad sallallahu بعث معاذا إلى اليمن هنا معاذ أما جبل لصيل يمن معاذ أما جبل إكلارا وصابع نبوة محمد صلى الله عليه وسلم هوني معاذ بيني الله سبحانه وتعالى kò ní kí ẹ̀mí rẹ̀ gùn púpọ̀ gbogbo ń ṣùgbọ́n lára àwọn àfáàgbà nínú àwọn sahaba radwanullahi alayhim torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí a lè pè ní ọ̀dọ́ ni wọ́n ànábì gan fún rẹ̀ ọlọ́wọ́ bá gbé dìde at the age of 40 lọ́lọ́wọ́ bá gbóhùn gangan fún rẹ̀ dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọ̀rẹ́ rẹ̀ tí a mọ̀ sí Abubakar bí ọdún sí ìgbà tí ànábì di òjíṣẹ́ ọlọ́run ọba abubakar ṣubí ara ń tàbí tẹ́wù umar àti abubakar bí ọdún mẹ́ta ló mẹ́ láàrin wọn tó túmọ̀ sí pé umar radiyallahu anhu òun náà mọ̀ wà ní nǹkan bí i tàti fọ́ nígbà yẹn so ẹni àwọn yóò sọ pé kí ni ọ̀dọ́ lélẹ́yìí so àwọn tó lẹ́ jù nínú àwọn sọ̀hábà radwanullahi alayhim lára wọn náà làwọn tapa yìí abubakar umar àfi àwọn àgbàlagbà míì tí wọ́n tún padà gba islam àwọn èèyàn bí bàbá usman radiyallahu anhu àti àwọn àmì bẹ́ẹ̀ tó ṣe pé àmúlò bàbá usman bàbá abubakar tó ṣe pé wọ́n gba islam àwọn yíò ńlá fílẹ̀ mú àtàwọn díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn tí wọ́n jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gba Islam àwọn ọ̀dọ́ ni wọ́n bí ọmọ 17 ọmọ 16 15 ọmọ 20 21 so lóbi pé ẹ̀yìn ìjọ àbí àwùjọ tó ṣe wípé àwọn tí wọ́n wà ní èjì yìí sábà ṣì ń ṣe kíni tí wọ́n ṣe náà káàkiri ìjọ yẹn ni ìjọ tí kò sí òkú mẹ́yìn ṣùgbọ́n pàtàkì àwọn tí wọ́n ń bẹ ní èjì tá sọ yìí tó ṣe fún wọn síríọ́sì sí ẹ̀sìn jẹ́ oríire ni àmì dáadáa ni fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ sọ àwọn tó ṣe ní pé wọ́n jẹ́ àgbàlagbà nígbà yẹn gba ìsìláàmù ni torí pé kí ni gírímánká ìjọra ẹni lójú kò jẹ́ kí wọ́n lè fún òdodo sọ ẹlòmí àwọ wa ọ ìwọ tó ṣe pé ni ọmọ kékeré yẹn bí irú ọ̀rọ̀ tí Musa àti Fir'aun tó lọ láàrin àwọn méjèèjì ìgbà tí Musa alayhi salatu wassalam tó padà wá bá Fir'aun ikú òjíṣẹ́ ọlọ́run ọba oníwò òjíṣẹ́ ọlọ́run ọba alam nurabbika fina walida tẹ́lá wà látú ẹ bíbà ilé wa ilé ti dàgbà ó wá ṣe àṣemáṣe òsákòrò lé òdé ń se oní òjíṣẹ́ bá ṣàánú inú àwọn àgbàlagbà bó ṣe ṣàánú àwọn àgbàlagbà kan ní àwùjọ àwọn mùsùlùmí àkọ́kọ́ bíi baba abubakar radiyallahu anhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó ṣe wípé wọ́n gba islam hassan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n gba islam náà àgbàlagbà ṣùgbọ́n ọgọ̀rọ̀ àwọn àgbàlagbà abu talib ni abu lahab ni abu jahal ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn yìí lára àwọn ọ̀dọ́ tó ṣe kí wọ́n gba ìsìláàmù ni ẹni tá ń sọ gbogbo tó kú less than forty ló lò láyé bẹ́ẹ̀ ni ó níye ọdún tó lò lẹ́yìn anábọ̀wá Muhammad sallallahu pẹ̀lú gbogbo ẹ̀ náà ní less than forty ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ń paya Islam àwọn tí a sọ pé àwọn àgbà nínú àwọn sọ̀hábà radwanullahi alayhim ìgbà tó di pé islam bẹ̀rẹ̀ sí ní rinlẹ̀ anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam wò pé a ní láti jáde kúrò ní madina àwọn èèyàn lẹ́kọ̀ọ́ náà so ìlú yemen lára àwọn ìlú tó ṣe wípé wọ́n kọ́ńkà ni anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó wá rán abu musa al-ash'ari àti mu'az bin jabal títí òní náà tí wọ́n ń jagun ń bẹ̀ lọ́wọ́ tí àwọn ó sí àwọn ṣíà tó ṣe wípé wọ́n fẹ́ jẹ gàba ń ṣùgbọ́n ní àsìkò gba yẹn àwọn tí wọ́n dominate Yemen àwọn làwọn Yahudi máwọn Nasara àwọn ni wọ́n dominate ẹ̀ torí pé ilẹ̀ ilẹ̀ ọlọ́wọ́n bá rí àdẹ̀mọ́ gbé fún àwọn tó bá wù ń kà tó bá ń bẹ ní èròǹgbà rẹ̀ láti gbé fún so ó dìpẹ́ lórí ilé ń kálukú bá ṣe ṣe bá a bá ṣe síríọ́sì tẹ́sìn sí ṣùgbọ́n wà láàrín kíbọ́tù ilmùtẹ́kìn àti bọ̀sán dáadáa olùpáyà ọlọ́ọba lónìí ilẹ̀ kò túmọ̀ sí kankan wájú ọlọ́ọba bí ẹ bá dúó déédé ọlọ́ọba kò yín lọ́wọ́ bí ẹ bá dúó déédé lórí ilẹ̀ yìí tẹ́ ní mùsùlùmí ọlọ́run láti fi àwọn ẹni tó gbóná jù wù kèbèrè láti fi jẹ so yẹ́mẹ̀ ní àsìkò gbà yẹn ọwọ́ àwọn Yahudi máwọn Nasara ló ń anabi wa sọ fún mu'adh bin jabal radiyallahu anhu ike abdullahi bin abbas ó ní lamma ba'atha an-nabiy sallallahu alaihi wasallam mu'adhan nahwa al-yaman ìgbà tí anabi wa muhammad sallallahu alaihi wasallam tó rán mu'adh lọ sí àyè kan ní yemen torí kó rán abu musa al-ash'ari náà lọ sí àyè sọ fún mu'adh bin jabal innaka taqdamu ala qaumin min ahli alkitab lílọ ló ń lọ yìí àwọn tó fẹ́ lọ bá ń bẹ̀ yẹn àwọn èèyàn kan tí wọ́n ní tírà lọ́wọ́ ni dàtí àwọn ọmọ lẹ́yìn ànábì kan ni wọ́n àwọn náà ní tírà lọ́wọ́ ṣùgbọ́n tírà wọn wọ́n ti gbé jù sílẹ̀ mẹ́sẹ̀jì ànábì wọn wọ́n ti fi sílẹ̀ ọ̀tọ̀ ní tánàbí wọ́n mú wá ọ̀tọ̀lítà ṣe ìdíkà tẹ̀kùdámù àlàkọ́mí ahli kitabi àwọn tó fẹ́ lọ bá àwọn tó ṣe wípé àwọn fún tíra ní wá falyakun awwala ma tad'uuhum ila yuwahidu Allah ta'ala tó bá débẹ̀ nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ pè wọ́n sí ọlọ́wọ́ bá Allah lọ́kan ṣoṣo question ni wípé kí wá ní àwọn ànábì wọn ṣe throughout stay wọn níbẹ̀ tí wọ́n kù wọ́n lọ síbi tawhidullah ni ìmọ̀ ọlọ́wọ́ bá lọ́kàn ṣoṣo ọlọ́wọ́ subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ quran ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت ọlọ́wọ́ bá ní gbogbo àwọn ìjọ tó ti ṣíwájú rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam àti gbé rọ̀súùlàn òjíṣẹ́ dìde sí wọn àní ìbòdó lọ ìtàwọn òjíṣẹ́ wọn sọ fún wọn ní ìbòdó lọ ẹ̀sìn Allah wọ̀ṣẹ́ níbo tọ́gọ́jù ẹ̀jìnà sí tọ́gọ́jù so ló jẹ́ pé nínú àwọn rìwáyà ti mí ó ní fàlìyàkùn awwala ma tad'uhum ilayhi ibadatullah in tó pè wọ́n sí lákọ̀ọ́kọ́ tó bá débẹ̀ ìbádàtúnlá oníkan sin ọlọ́wọ́ ọba nìkan ó gbogbo ọ̀rọ̀bẹ̀rẹ̀ dáadáa ń ṣe tán pè nǹkan lọ́mọ ọlọ́run tán pè kan lọ́lọ́run tán ṣe gbogbo ẹ̀ ó ń ṣe ìbádàtúnlá nìyẹn ìgbà àkọ́kọ́ tó gbọ́dọ̀ pè wọ́n sí bó ṣe ń lọ inú ìbádàtúnlá kí wọ́n ti Allah nìkan nínú ẹgbàá mi oní ojúrógún ìwọ̀n إلى شهادة الله إلى إلا الله وأني رسول الله tí wọ́n lọ sí ibi kíkan wá jẹ́rìí pé kò sí nǹkan táwọn èèyàn ń ṣe jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn yẹn kò sí nǹkan ṣe jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí jọ́sìn yẹn ẹ ànábì ọlọ́wọ́ bá mọ yìí kò sí ànábì ọlọ́wọ́ bá kan lè kàǹkà tó tí wà dé lẹ́bù wípé ká máa ṣe jọ́sìn fún ká máa gúnran fún tó jẹ́ exclusive right Allah kan wá gbé fún ànábì yẹn kò sí ànábì tó dé ipò yẹn bẹ́ẹ̀ ni kò sí màláìkà kan tó dé ipò yẹn kò sí àlùjànnú kan tó dé ipò yẹn kò sí èèyàn kan tó dé ipò yẹn gbogbo ẹni tó bá fi lè mú ẹ̀tọ́ ọlọ́run ọba tó jẹ́ exclusive right ọlọ́run ọba Allah tó gbé fòkanú àwọn ẹ̀dá rẹ̀ ànábì ni ó ó jẹ́ èèyàn ni ó àlùjànnú ni ó màláìkà ni pàpàtà ashraka billah ó ti ṣe kí ni ó ti wá orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá lè sọ pé innahu man yushrik billah gbogbo ẹni tó bá fi lè wá orogún pẹ̀lú ọlọ́run ọba faqad harrama Allahu alayhi janna ọlọ́run ní aljanna òun ti ṣe nígbàtán bẹ láyé pẹ̀lú kan wá orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn àyà tó sọ̀rọ̀ ń pè eléyìí so eléyìí blunt suit ká gbọ́rọ̀ bára wa sọ ni èèyàn kan ṣéwù kan ni èèyàn kan ànábì kan ni èèyàn kan wàlí kan ni kò ọlọ́run níwá ìta fún ẹ tààdẹ̀ fáwọn ànábì tán síwájú rẹ̀ àwọn òjì tán síwájú rẹ̀ ẹ̀yìn àṣàrákítà tó bá lọ wá orogún pẹ̀lú ọlọ́run pẹ̀lú pé ó gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba kan láì àbàtọ́ náà àmà lò gbogbo ṣẹ́ tí yẹn máa ń ṣe tí máa rò fún wo gbaládá wájú ọlọ́run ọba lórí rẹ̀ gbogbo òfò yóò jẹ́ fún ẹni o ò ní rí kankan ọ̀làtàkù nánà ní alkhasirin nípasẹ̀ lẹ́yìn òun abẹ́nú àwọn tí ó ṣòfò tó bá dẹjọ́ gbé dàlfìyàmá tọ́lọ̀ bá fi lè àdírẹ́sì muhammad sallallahu alaihi wasallam ní ọ̀nà báyìí tàwa ní èdè ta ni wọ́ tàlàwà so túnmọ̀ sí kí ọ̀rọ̀ tawhid kò ń ṣe ọ̀rọ̀ eré so ló jẹ́ pé kẹ́bí mo sọ ọgọ̀rọ̀ ẹlòmíì pé rẹ̀ ní mùsùlùmí lónìí ṣùgbọ́n ẹlẹ́bọ ni ẹni tó ń wá orogún pẹ̀lú ọlọ́run ọba ni ẹni tó ń bẹ́nú nira tó ń pariwo ṣéwù àbó ń pariwo orúkọ alùjẹnu àbí ó ń pariwo orúkọ àfáà tí ó bá pọ́n rẹ̀ lórí ìṣẹ́ orúkọ ànábì là ń pè ọlọ́run sọ fún ànábì fún ẹ̀sọ̀lọ́lá asálám ipé tó bá fi lè wá nǹkan mi papọ̀ mọ́ ni ó ṣòfò ni ìwọ wá ń justify ti ẹ tó ń ṣe ipé òun porúkọ ànábì àbí orúkọ ṣéhù kan àbó fẹ́ gbogbo eléyìí ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ṣéwù ni kò sí ṣéwù kan tí ó lè kàǹkà wájú ọlọ́run ọba tí ó wà dé lẹ́bù yẹn kódà ànábì ọlọ́run ọba kún ojú rẹ̀ sọ̀nàbùwà muhammad sallallahu alayhi wa sallam ó wá ń sọ fún muhammad bin jabal ìpè innaka taqdamu ala qawmin min ahli kitab bó ṣe ń lọ yìí àwọn tó fẹ́ lọ bá àwọn tá a fún tíra rẹ̀ that is fún argument wọn bẹ argue ṣùgbọ́n ti ẹ̀fàlìyẹ́kùn awọ̀lẹ̀ náà tẹ̀lé ohun ilẹ̀ yìí nǹkan àkọ́kọ́ tó gbọ́dọ̀ pè wọ́n síbẹ̀ òní kí ni ayùwà ìdúlà tààlà ọmọ ọlọ́wọ́ bá aláà lọ́kan ṣoṣo wá sí tó kọ́kọ́ ṣe rí tó ló jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́wọ́ bá ìbánẹ́bí ló sọ pé àwọn àfá àjogún àwọn ànábí ọlọ́run wa bẹ́ẹ̀ ni ànábí sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ànábí yẹn ju ọ̀rọ̀ yẹn oníwà ìnà àndíyà alámiwà rítù di náírà ń wọlá dìrà owó kọ́nà gbé kalẹ̀ táfà kan jogún o wà iná máa wárà tó lẹ́yìn ìmọ̀ ni àfá tó fẹ́ jíṣẹ́ ọlọ́run wa tó torí pé àwọn èèyàn wọ́n ń wá orogún pẹ̀lú ọlọ́run ọba ni kálọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ọba látòkè délẹ̀ gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba bẹ̀rẹ̀ látòrí ànábì Nuh alayhi salatu ọlọ́run ọba sọ ìtàn rẹ̀ fún wa ní àsọtún sọ ṣé wọn àtàwọn èèyàn rẹ̀ jọ ń rẹ́rìn síra wọn ni àbí wọ́n jọ ń lé mọ́ra wọn bí èpè ránṣẹ́ fún bẹ́ẹ̀ lòun pè wọ́n lọ síbi kí ìmọ̀ ọlọ́run ọba lọ́kan sọ àfáà tó ṣe lásán kò tí ì síyọ́ọ̀sì yóò sọ nǹkan tí àwọn èèyàn ní nífẹ̀ẹ́ sí ẹni tí ó ṣe pé fún ó ṣe pé fún ẹni tí ó bu ó bu ẹni tí ó éjì ẹ ó éjì ẹ ó yẹ̀ṣẹ̀ síríọ́sì nìyẹn so torí pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba ká lọ wo ìtàn wọn látòkè délẹ̀ tó bá jẹ́ pé àárín àwọn kèfèrí òun ló wà kò sí tàbí ṣùgbọ́n yóò sì bákan náà àwọn ànábì ọlọ́run ọba àwọn nínú àwọn tán pera ọlọ́mọ lẹ́yìn wọn ní aláìgbọ́rọ̀ lẹ́lòmíì náà ọ̀tọ̀ ní tánábì ó máa sọ ọ̀tọ̀ ní tí wọ́n máa ṣe irú ẹ̀ ní sanabi sọ fún Mu'adh bin Jabal innaka taqdamu ala qawmin min ahli kitab àwọn tó fẹ́ lọ bá àwọn kan tó yẹ kí ọlọ́wọ́n bá fún tíra dàbí tí wọ́n ní ànábì tó wá bá wọn ṣùgbọ́n ti di méjì kúrò ní oyè mẹ́sẹ̀jì ànábì ọlọ́wọ́n bá wọn so lópa tó jẹ́ pé mọ́jẹ́ kó jẹ́ nǹkan ìyàlẹ́nu ànábì jẹ́ ká mọ̀ wípé àwọn èèyàn ó di bh aláìgbọ́rọ̀ ó pọ̀ nú àwọn èèyàn ọ̀tọ̀ ni tí wọ́n sọ fún ọ̀tọ̀ ni tí wọ́n máa ṣe ṣètọ́nù náà dẹ̀ ní kò fi ọmọ ènìyàn kò fi wá lọ́rùn lẹ̀ ní tó ṣe ìlérí onígbé fàbí ìzátìkà làóhùn yẹn náà àjùmọ̀rin sọ̀rọ̀gbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún muhammad bin jabal falyakun awwala ma tad'uhum ila yuwahidullah ta'ala nǹkan àkọ́kọ́ nù tó gbọ́dọ̀ pè wọ́n sí so ló pàtó jẹ́ gbogbo ẹni tí ó bá ṣe dáwà kò gbọ́dọ̀ fi agbègbè yìí lẹ̀ fún odidi ọdún mẹ́ bíi ah, mẹ́tàlá gbáko tànàbí fi ń pèsè síta ọ̀hìn ìmọ̀ká láàrin àsìkò ẹ̀ tó wọ́n ìparí ọdún kẹtàlá ọ̀ṣọ́ ó ní ọ̀rọ̀ ẹ kírun wọlé torí pé irun téèyàn ń kí ó òun náà ló tún lọ ń gúnra fún nǹkan mi òun ló ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run ní igi ní omi ní òkúta ní òun náà ló tún pè tán òun náà ni máa pè nǹkan ní ṣòlóbọ̀ ẹlòmíà nítorí pé òun jọba àlú yóò bá wọn ṣe tutù yóò bá wọn ṣe gbogbo ẹmọ́ra wọn bẹ̀rẹ̀ tí wọ́n kírun méjèèjì ò lè lọ papọ̀ almost thirteen years tí ó sí bí àbàwọn kankan bẹ́ẹ̀ ànẹ́bọ̀wà Muhammad sallallahu alaihi wasallam tó fi ń pè pẹ̀lẹ́sì tawhidullah bí ọwọ́ parí tẹ́sí ti ẹ̀yẹ owó ní ọ̀rọ̀ ìrùn jẹ́sẹ̀ wọ́n wọlé ìgbà tí wọ́n ń ṣe tán àti kúrò ní Mọ́kà tí mẹ́sẹ̀jì tí ànábì ń pàṣẹ fún ara mọ́kà kò tẹ́ wọn lọ́rùn tọ́lọ́wọ́ wá sọ kókó kúrò mọ́kà lọ sí màdínà bífọ́ ọgbà yẹn díẹ̀ lọ̀rọ̀ òun ṣẹ̀ṣẹ̀ ń wọlé ni tó túmọ̀ sí pé ìrù náà fẹ́ sí gbọ́rọ̀ ní foundation tí ó ju kò sí òun kírun ìwọ náà ló tún kí nǹkan mí lẹ́yìn ọlọ́run kí leléyìn ṣe oníkìní àwọn ẹni ọlọ́wọ́ ọba ni tó bá ń bẹ́ńbẹ́ ìdáàbòbò ló jẹ́ fúnlé òun kírun wọ́n ń sun nǹkan mọ́rùn òun kírun wọ́n ló sóńdè májì gbogbo àwọn nǹkan ìgbọ́rọ̀ kọ́kọ́ yanjú ẹ̀ kúrò ní gbèsè ayé rẹ̀ àgbọ̀rọ̀ gbẹ́ni ilé nǹkan ní lẹ́yìn ọlọ́run ọba gbogbo àwọn nǹkan ní gbèsè wa torí pé anábọ̀ muhammad sallallahu alaihi wasallam àwọn tó bá láwọn fẹ́ gba ìsìláàmù tó bá lẹ́ni tó bí inú wọn tó wá tó ṣe kó sóńdè mara àbóso ìfúnpá yóò kọ̀kọ́ nìkan lọ já dànù náà torí méjèèjì ò lọ ẹni tó fẹ́ ṣe islam ó fẹ́ ṣe tàhídì ó fẹ́ mú ọlọ́run bá lọ́kan ṣoṣo àní mú ọlọ́run bá àwọn làámọ̀ tójúbọlé káàkiri láàlá ń ṣe ájò ni ó ní a ní láti ṣe ìpèsè kan fún kẹkẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó takò tawhid ọlọ́run bá subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ ìpè innahu man yushrik billah ẹni tó bá wá orogún pẹ̀lú ọlọ́run pẹ̀lú kó gbé ẹ̀tọ́ ọlọ́run

kò sí ẹni tí ó lòun fẹ́ràn yẹn kan lọ́wọ́ sọ anábì sallallahu alaihi wasallam sọ fún pé ilé ìlú concentrate lórí lónìí àmọye àwọn tí wọ́n láwọn ń pèpè àdùáàṣ àwọn olùpèpè kí ni ìpèpè wọn dá lé lórí ìpèpè wọn dá lórí wẹ́ẹ̀fì àwa mùsùlùmí wẹ́ẹ̀fì mùsùlùmí wẹ́ẹ̀fì àwa wa mùsùlùmí bóòlà ṣe máa bẹ nípò bóòlà ṣe máa bẹ lé bóòlà ṣe mú ọ̀rọ̀ tawhid wọ́n gbá àdì sẹ́gbẹ́ kan wọ́n gbá sẹ́gbẹ́ kan ẹ ṣáwà mùsùlùmí ṣàláwà ń bẹ́ ẹ mùsùlùmí tó wà ń bẹ́ yìí ó mọ́ ń gbégùn ẹ aláwà mùsùlùmí láwà ń bẹ́ mùsùlùmí tó wà ń bẹ́ ń kọ́ ológun ló ní ní òṣè kankan mùsùlùmí tó wà ń bẹ́ eléyìí àánú òkè ẹ̀dùgéètì wọn ẹni tó pẹ̀rẹ̀ láàfáà tó ṣe pé ìròrí ti ti ẹ̀ náà lélẹ́yìí ibi tí àwọn ànábí ọlọ́run ọba ti bẹ̀rẹ̀ dáwà tí wọ́n lo àmọ́ iye ọdún tó fi pèpè sí ẹ̀hún yìí ò kàn wọ́n ìtò kan àwọn àníbò làwọn mùsùlùmí ṣe máa bẹ ní ipò agbára tó léyìí ẹ̀ẹ́rì tí wọ́n ń pariwo òun nìkan lọ tara bòṣèlú àwọn mùsùlùmí ò gbọ́dọ̀ fílẹ̀ fún wọn àgbọ̀rọ̀ ṣe lè ẹlòmí nìkan sọ fún pé kí ni àgbọ̀rọ̀ fílẹ̀ fún wọn yóò gbégún yóò ṣẹbọ yóò múlẹ̀ yóò ṣe gbogbo ẹ̀ ṣé pẹ̀lú gbogbo ìmúlẹ̀ tó múlẹ̀ iná ẹ̀nì ó ṣe consider rẹ̀ mùsùlùmí ìwọ ló múlẹ̀ ìwọ ló jẹjẹ kújẹ ló jẹ gbogbo ẹ̀ ìwọ ló ń ṣe nábẹ̀rẹ̀ tẹ́ káàkiri àwọn àní ilé tó ń ṣe yẹ bọ́ nì a ní àwa mùsùlùmí gbọ́rọ̀ fílẹ̀ fún wọn ṣé nígbà tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tán ó sì remain at muslim ṣáwọn mùsùlùmí náà ló ṣe representing so tó bá ṣe pé ọ̀rọ̀ kálọ̀ tara bó òṣèlú àbí kálà ń léwẹ́ fi ẹ̀ káàkiri òun gẹ́gẹ́ ní tájẹ́kì òun ní priority wọ́n túnmọ̀ sí pánábì ṣe mistake láti lẹ́yìn ẹ̀ torí pé àwọn kèfèrí Mọ́kà nígbà pánábì ń pè wọ́n lọ síbi ìmú ọlọ́wọ́n ọba lọ́kan problem wọ́n ah ní problem pẹ̀lú ṣùgbọ́n lè tó ń sọ nísìn òun takò àwọn bàbá wa òun gọ̀ wá pẹ̀lú tó ń sọ yìí tó bá ṣe pé òun fẹ́ ká fi ẹjọba ní àṣetán àti fi ẹjọba ìtú ẹ̀ká náà fi ṣe tírèètì ní pé kó gba kíní ẹ̀pẹ́ mo fẹ́ tẹ́ fi mí jọba ṣùgbọ́n sọ fún wọn pé ọ̀rọ̀ tẹ́ mí jọba kọ́ Allah nìkan so èyí tí àwọn mùsùlùmí ò ní tán sátán lé káàkiri ní tí wọ́n táwọn òpin yìí bẹ̀ làwọn lè fi àti islam wọ́n wá gbé bánibọ̀ muhammad sallallahu alaihi wa on the platter of gold ni nípa pé afẹ́fẹ́ ẹjọ́ lórí ni ṣùgbọ́n ìfìjọ lórí ó mọ̀túnmọ̀ tí wọ́n ń sọ òun ni pé kó mọ́ sọ àwọn nǹkan tó ń sọ ìmọ̀ tàbí sọ lọ́wọ́ sáà ní kòkòrí bẹ́ẹ̀ in kunta turidu mulkan mallaknaka tó bá fẹ́ jọba àáfi ẹjọba bí wọ́n ṣe mẹ́nu sọ̀rọ̀ akọ́ọ̀dù ní sáà bákan náà wọ́n tún sọ fún wọn nípa ẹgbẹ́ kí ni owó ló fẹ́ ká àkówójọ àdáwójọ fún ẹ wọ́n yẹ pé ó fẹ́ obìnrin ní àwọn obìnrin tó rẹwà jù gbogbo àwọn obìnrin wá ní a fi wọ́n fún ẹ káfẹ́ sọ tó ń sọ ìmọ́ ṣùgbọ́n àfá tí ó mọ̀ pariwo àwọn mùsùlùmí àwọn mùsùlùmí wọ́n jẹ́ wọ́n ṣe kìíní kankan kamara tó bá dé bẹ́ẹ̀ òun ni the first person tí ó kọ́kọ́ compromise àti sọ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá yóò lè à ń tẹríba fún kankan kò ní mind láti ṣe tó rẹ̀ láwọn fẹ́ ṣe kí ni àwa mùsùlùmí àwa mùsùlùmí kò ń ṣe the right place or the right àpẹ́ òun kọ́ ní kálá fẹ́ torí bo òṣèlú lórúkọ Islam kò wá fẹ́ ṣòṣèlú lọ ṣòṣèlú fún rẹ̀ ó pàdé ọlọ́run ọba rẹ̀ ṣùgbọ́n kó ló fẹ́ torí bó ṣe lu orúkọ islam kó lè wọ́k torí pé àwọn èèyàn tẹ́jọ ṣe nǹkan yìí àwọn gẹ́gẹ́ fúnra wọn ní ìdí dáwọ̀ ilẹ̀ tọ̀hí ìpín wọn lọ sí ìmọ̀ ọlọ́run lọ́kàn wọn ní ìdí ẹ̀nà ó wà rẹ̀ ti ń sọ ó túmọ̀ sí pé ó fi kì í because gbogbo ẹ̀ làwọn ó ṣe papọ̀ yìí ọdún egúnlé gbogbo ẹ̀ gbogbo àṣepọ̀ ní àṣepọ̀ ní ọ̀rọ̀ pélé yóò bá tọ́lọ́wọ́n bá mú kò bá islam mú ẹ mọ́sọ̀ yìí fún wa tó jẹ́ pẹ́yìn tí ó bá ṣe rú nǹkan bẹ́ẹ̀ láti wọ́ọ̀dù ẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ compromise láti wọ́ọ̀dù ẹ̀ ni gbogbo àwọn nǹkan tí islam ní ò dá ni ó torí bọ́ kan tó lè sọ pé ó ké àwa padà conclude pé aláàjì ẹ̀yin lẹ fẹ́ fà kalẹ̀ gẹ́gẹ́ bí candidate ẹni tó serious ìfẹ́ sí wọn lè fọ́ alẹ́ as candidate yóò compromise ẹ̀sìn ẹ̀ náà láti wọ́ọ̀dù ẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ compromise náà ẹni tó yẹ kó ti lálàṣí ẹ̀sìn islamu láti wọ́ọ̀dù ṣóun ló bẹ́ lọ jà fún islam àwọn jà fúnra ẹ̀ so nǹkan tó clear ni tó ṣe pé onílàákàyè eléyìí ò lè dàrúmọ lójú yìí àpò ara ẹ ló lọ ń jà fún ṣùgbọ́n a wò pé kí la lè fi tán àwọn èèyàn kí la lè fi kọ́ àwọn mùsùlùmí rógá ẹ̀yà kó wọn rógá pé kí ni àbẹ́lọ́jà fún ẹ̀tọ́ islam ẹlòmí ni ó fi débẹ̀ ńgbà tó bá débẹ̀ ẹni tí ó kọ́kọ́ máa tako òfin islamu òun náà ni ẹni tí ó kọ́kọ́ máa sọ pé kò sí nǹkan tó burú níbi ká ṣe nǹkan báyìí tó wáyé pé nǹkan ẹ̀ kílẹ̀ ní alkùnránì pé nǹkan tí ó dá ní kò sí tó fa gbogbo orú nǹkan báyìí àìgbọ́ àtàwíìdì yé ni ìmú ọlọ́wọ́ ọba lọ́kan ṣoṣo so tó bá ṣe yí pé abágbọ́ àtọ̀ ìdíyé púpọ̀ àwọn nǹkan yóò rọrùn fún wa ọlọ́mà subhanahu wa ta'ala ni wa'adallahu alladhina amanu minkum wa 'amilu s-salihat ọlọ́run ní àwọn tán gbọ́ ọlọ́run ọba gbọ́ nù yín sẹ́ndẹ̀ ṣiṣẹ́ dáadáa òun promise wọn wa'adallahu alladhina amanu minkum wa 'amilu s-salihat la yastakhlifannahum fil ó padà jó lórí àwọn ó jẹ́ kàlífà lórí ilẹ̀ kama stakhlafa alladhina min qablihim gẹ́gẹ́ bó ṣe ṣe fún àwọn tán ṣíwájú wọn kama stakhlafa alladhina min qablihim wala yumakkinanna lahum dinahum alladhi irtada lahum wala yubaddilannahum min ba'di khawfihim amnan ọlọ́ni ẹ̀sìn islam yẹn òun ṣe tí ó rọrùn fún wọn tó ṣe pé òun ni ó jẹ gàba lórí rẹ̀ bákan náà wala yubaddilannahum min ba'di khawfihim amnan ọlọ́ni jẹ́ tuntun àníkan dúó déédéé ìfọkànbalẹ̀ yóò jẹ́ ti tí wọn ẹ̀sìn ó rọrùn láti ṣe ọlọ́ọ̀bá ni àbùdù lẹ́ni wọ́n mọ̀ sí ní ọlọ́wọ́ba wọ́n mọ̀ ṣe ìbádà mi wà láàrí ṣikú náà bí ṣe ìhà wọn ni wọ́n orogún pẹ̀lú mi bó ti lè wù kó mọ́ bó ti lè wù kó mọ́ wọ́n ni ṣe Eh, àwàlà àjẹgàbá àwàlà àmọ́rú àwàlà àfipá padà síbi àtàwàhídì àtàwàhídì ni àwọn tí wọ́n jẹ́ political islamist àwọn làwọn political islamist àwọn tábí ní ìmú pé àfiká bá wọn dúpọ̀ agbára ìyẹn la lè fi ran islam lọ́wọ́ àtàwàhídì òun ni àwọn fojú kéré tán wá fẹ́ gun igi látòkè wọn fẹ́ pọn látilẹ̀ wọ́n fẹ́ kẹ́ èso ṣùgbọ́n ọ̀nà tán lè fi kẹ́ èso wọ́n bí wípé kí ni káwọn darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ṣe bá ṣe ń ṣe yẹn àwọn wà ran lọ ṣùgbọ́n kò rọrùn bẹ́ẹ̀ ó máa bá ti jẹ́ ká mọ mẹ́tọ́dì anábíwá Muhammad sallallahu alaihi wa sallam àmọ́ iye ọdún ló fi ń pè pèsè bí àtàwọ̀ṣẹ́ wọ́n pèsè bí pé kó wájú lórí ó pé kò ń ṣe ọ̀rọ̀ lórí torí pọ́mọ̀ pé lórí tán pé òun sí olórí kó ń compromise so olóhùn òfẹ́ ká ní pé olórí tó fi wọ́n pèsè tó wájú lórí àti sóńtà máa píríṣì tàwíìdì lọ yóò gbà iṣẹ́ rọrùn dáadáa ni ṣùgbọ́n wọ́n pè síbi ìjẹ́ olórí on condition pé yóò compromise dáwà ilẹ̀ tàwíìdì alẹ́mùsọ̀lá sọ́n rejected torí pé tọ́nà wa subhanahu wa ta'ala torí ẹ̀ dáwà òun náà ni ìbádà rẹ̀ so kò sí ìwúlò fún ọmọdé ènìyàn tó ń bẹ lórí ilẹ̀ tí

ló wá kan wípé wọ́n àtọ́wù lẹ́kàpẹ̀dálì tán bá tẹ̀lé ẹ níbi ìyẹn dàti sí ọ̀rọ̀ profit tí ó bá yanjú òun ni àwọn nǹkan bí ó ṣẹ̀ṣẹ̀ máa tẹ̀lé bí ọ̀rọ̀ àǹkí sanabuwa muhammad sallallahu alaihi wasallam fa idha arafu dhalik tamam ilay fakhbiruhum tuwaniru anna allah farada alayhim khamsa salawatin fi yawmihim wa laylatihim ipi ọlọ́wọ́ bá ó ṣe lọ́ra yẹ fún wọn ìrun wákàtí márùn tí wọ́n máa kí ní ojoojúmọ́ ní òru ni ní alẹ́ ni tí wọ́n máa kí lọ́sàn ni fàílà sọ́láwò tàbáwákí fàbírhùn tí wọ́n sọ fún wọn pé annalá farada alim zakatan fi amwalihim ikú ọlọ́wọ́ bá ní kí wọ́n yọ zaka dúkìá wọn tó kàzmin ganiyim zakai wọ́n mọ̀ gbà ẹni tó ní wọ́n ma gbà lọ́dọ̀ ẹni tó ní tàlẹni tó ní òun náà ni gbogbo ẹni tó bá ti ní èyí tí zakawọ́ tó dẹ̀ tó bí ọdún kan lọ lórí ẹ̀ òun ló ní oṣùpọ̀ tọ́jú ẹ̀ pamọ́ sí lọ nǹkan yẹn dẹ̀ ní zaka ó tó dèdè iye tí wọ́n ní agbọ́dọ̀ ní kí zaka tó lè jẹ́ ọ̀ràn yẹn lórí owó wa gbogbo ẹni tó bá ti ní wọ́n gba zaka lọ́dọ̀ rẹ̀ fàtúrọ́tù aláfàkèrè yìí wọ́n fi fún tálíkà wọn sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú zaka tálíkà ni bó ti ẹ̀jẹ̀ wípé ìmí ẹni tí ó ń ṣe tálíkà ní ilé gba zaka tó bá fọ́ọ̀lù sí abẹ́ àwọn tí àwọn lè gbà nínú àwọn tí ó ń ṣe tálíkà ṣùgbọ́n méjọ́lì zaka tálíkà òun ni àáfù lọ́pọ̀lọpọ̀ wa tẹ́lẹ̀ yóò mú ìrẹ́pọ̀ mọ́ abẹ láàrin ẹni tó ní àtẹni tí ò ní ṣùgbọ́n gbàgbé pẹ́ni tí tí òun tó ní kò fẹ́rẹ́ ni tí ò ní eléyìí ó máa fa kí ẹni tí ó ní kó máa ní kínníkínní against ẹni tó ṣe wípé ó ní ṣùgbọ́n islam ṣètò gbogbo nǹkan ọlọ́wọ́ bá pọ́n wa lé jura wa lọ ó fún wa jura lọ ìwọ oníkó ní púpọ̀ eléyìí oníkó ní díẹ̀ ìwọ tó ní púpọ̀ ọ̀yá fún ẹni tí ò ní púpọ̀ àbí fún ẹni tí ò ní sódà tẹ méjì rẹ́pọ̀ wà láàrin sọ ànímsọ̀ lọ́ra sẹ́lẹ́m ní tán wá mú ọ̀rọ̀ tawhid kan gbọ́ iye àwọn èso tawhid àbáwọn nǹkan míì tó ṣe wípé wọ́n so mọ́ tawhid owó ní ọ̀rọ̀ ọ̀run owó ní ọ̀rọ̀ zaka máa pa wọ́n láṣẹ ilé fa idha aqarru bi dhalik tán bá ti fi tán bá ti tún gba ilé yìí faqud minhum gbà á lọ́wọ́ wọn wa tawaqqa kara'ima amwalin nas ọlọ́wọ́ bá ń kà sallallahu alaihi wa sallam ó ní rẹ̀ muhammad ṣùgbọ́n àbọ́ìdì kó máa mú in tó dáa jù nínú dúkìá àwọn èèyàn gbà tó wá fẹ́ gba zaka bí àwọn nǹkan nǹkan ọ̀sìn lápèjúwe ń sìn kò ń ṣe pé tó jáde fẹ́ sínú nǹkan ọ̀sìn wọn ló mú wípé eléyìí mo fẹ́ mú gẹ́gẹ́ bí zaka nǹkan oko wọn kò ń ṣe pé àwọn èyí tó dáa jù náà àwọn arúgbìn yẹn ló sọ pé ó fẹ́ mú gẹ́gẹ́ bí zaka so mú ìyí tó ṣe wípé ó wà in between kò burú jù bẹ́ẹ̀ ni kò ń ṣe òun ló dáa jù gẹ́gẹ́ bí kìíní zaka tó bá ti wá mú àwọn tí wà á fún náà ni àwọn tí wọ́n jẹ́ tálíkà kínú tí wọ́n náà lè bá dùn sí àwọn tí wọ́n ní láàrin wọn kínú wọ́n lè dùn sí àwọn tí wọ́n jẹ́ àwọn olówó láàrin wọn so lára rẹ̀ náà ni wípé o gbọ́dọ̀ jẹni tó ṣe wípé yóò jẹ àwọn nǹkan yìí mọ́lẹ̀ tó jẹ́ pé Islam ẹ̀sìn tí ó ní ti púpọ̀ lò ó lè sọ pé torí pé kí ni òun bẹ ní ipò agbára kó máa ná owó àbí kó máa jẹ nǹkan lúmọ́lẹ̀ pọ́pọ̀lọpọ̀ mi ṣe ń ṣe tó ìpé ẹlòmíì nígbà tó bá ti di pé wọ́n fi jẹ kìíní kan gọ́vnà ni chairman ni gbogbo owó yóò máa kó yóò máa ná fáwọn fámìlì rẹ̀ gbogbo ẹ̀ yóò ṣe ìṣirò wájú ọlọ́run subhanahu wa ni àmánà ni àmánà ni èyí tó ní ni dédé nǹkan tó ṣe rí pé tí o jẹ́ kí wọ́n máa lo ìgbésí ayé lọ́gírì látara pé kí ni owó àwọn èèyàn ni wọ́n jẹ gàba lé lórí tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa ná owó àwọn èèyàn nàkúnà àmánà ní ipò ìjẹ olórí àbí ipò wọ́n fi ni wọ́n gbé nǹkan kan lẹ́rọ ni adábi fi ń sọ fún Mu'adh bin Jabal wàtàwọ́kọ̀ ṣọ́ra fún kara imam wali dàtí àmánà ni o lè mú nǹkan àwọn nǹkan tó jẹ́ nǹkan gbogbo olùkó ẹ̀mbẹ́sùn kó kó ẹlòmí ti ń wá ipò agbára torí wípé kí ni kò fẹ́ ná owó fẹ́ kówó olú jẹ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ òbí ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí ó wùn wọn fi ọmọ wọn débẹ̀ kétorí kó lè bá ṣe dáadáa fáwọn aráàlú ábàdàn kò ń ṣe tó kó lè bá ìrìnà fáwọn aráàlú nítorí kó lè bá kó nǹkan wá fáwọn kó mọ́ pàrọ̀ jíìpù fún wọn kó mọ́ pàrọ̀ kó mọ́ kọ́lé rẹpẹtẹ fún wọn kó gbé kọ́ntrátì kó gbà á kó gbé fún wọn ìtẹ́lómi fi wo pé kí ọmọ òun débẹ̀ kí àbúrò òun débẹ̀ ẹgbọ́n òun débẹ̀ kó bí kò ń ṣe ipò ta fi ń jẹ gàba lórí owó àwọn èèyàn yóò payọ ọlọ́wọ́ bá sọlọ jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a máa kọ́ṣẹ̀ gbogbo àwọn tán bá fún ní ipò oran yẹn kan náà àwọn sàábé pẹ́ńpẹ́ ní abdullahi bin latubiya oran kíkọ́ lọ bá zakawa gbàtẹ́ ni ẹ wá lọ wá dé káwọn kan sọ fún ẹgbẹ́ wa muhammad sallallahu alaihi wa sallam ó nílò ojúṣe ọlọ́run ọba hàbí ìsọ́gbà látẹ́ni lọ gbà wá òní tán fún mi wà hàbí adíyà eléyìí gift tán fún mi lọ́wọ́ ipe ẹlòmí a apọ́ǹtì ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ zaka collector yóò wá dé yóò ní àrí sọ́dakọ̀ zaka tẹni lọ́gbà wàá rí àdíyà eléyìí kí sí àwọn tí mo lọ gba zaka lọ́dọ̀ wọ́n fún mi eléyìí ó ní àfàlàjẹ́ lọ́sà fi méjì àbí wọ́n omi yìí fẹ̀yàndùn àtàtì àdíyàtù kò wá jòkó sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kí gift yẹn wá bá ń bẹ̀ gift tó lóun ṣe kí ni òun gbà yẹn torí ipa ní kó lọ gba zaka yìí àwọn tó fún gift yẹn tí ò bá lọ gba zaka wọn ní fún gift yẹn ṣùgbọ́n gift yẹn ní ó ní ìtumọ̀ ní islam brevity ló ń jẹ́ bẹ́ẹ̀ torí pé ìyẹn ni ò ní jẹ́ kó lè gba nǹkan tó yẹ kó gbà lọ́wọ́ àwọn èèyàn wọ́n ń dami síwájú ni olóògbé pé ẹlòmí nísìn bóyá iṣẹ́ ìjọba kan ló ń ṣe ó yẹ kí iye báyìí ló yẹ kí ìjọba gbà lọ́wọ́ èèyàn kan bóyá bí irú nepa rẹ̀ tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yóò wá débẹ̀ yóò gbà lẹ́sàn ayé tí ẹ kó gbà wọ́n bá ti fún 1000 kan fún 500 yìí yóò fi náà wọlé oníjà irú ọ̀yàn bẹ́ẹ̀ ló dẹ̀mọ́ kọ̀ndẹ́mù ìjọba nǹkan tí ó jẹ́ kí ìlú wa kó gbádùn lò nínú èmi ò fẹ́ ṣe nǹkan tó yẹ kí n ṣe wọ́n náà ò fẹ́ ṣe tó yẹ kó ṣe èmi fẹ́ mẹ́kì owó látara nǹkan tó rí ipò kẹsàn sí wọ́n náà fẹ́ mẹ́kì owó sanabuwa Muhammad sallallahu alaihi wasallam ó ní kò bá jòkó sílé bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kó mọ́ retí sọ́dákọ̀ ẹ̀ olórí ìlú dáadáa nù àárí bó ṣe paná kìíní ẹsẹ̀kẹsẹ̀ wọn sáré wọ́n dẹ̀ gba correction ó sì rí pé nǹkan yẹn ò dá olóbi jẹ́ pé àwọn àbá àmọ́ sọ fún wa ìwọ tó ṣe pé wọ́n employer as a teacher kó mọ́ teach níbi kan ní school wọ́n dẹ̀ fún ẹ lówó iṣẹ́ rẹ̀ òbí kan náà ọmọ school ó wá wá ní ó wá mọ́ fún ẹ ní nǹkan nǹkan yẹn ò ń gbà òun sákò nítorí nínú ìsákò yẹn iná ni ó gbọ́dọ̀ jẹ́ kí àwọn authority school kan mọ̀ òbí yìí ó fún mi ní nǹkan báyìí ilé tó lè báyìí nítorí kó lè òun ni pé ibi tí yẹn bá ti jẹ ó ní bí yẹn ṣe máa ṣe níbẹ̀ òbí tó fún ẹ ní nǹkan tó jù sápò yẹn ọmọ rẹ̀ ni ó máa kí ẹ̀ fún ju gbogbo àwọn ọmọ skul yẹn naturally bó ṣe rí nìyẹn ọmọ yẹn ò ní fẹ́ kí nǹkan kan ṣe ní gbogbo àwọn ọmọ skul bẹ́ẹ̀ ni ẹni tó employ ẹ̀sí skú kó lè fún gbogbo àwọn ọmọ yòókù náà ni equal treatment náà employ ẹ̀fún tí wọ́n ti dínkì sí pé ní tó ẹ kó lò fún ọmọ méjì kò tí ń gba ìfásí ẹ̀sára ọmọ ẹyọ kan lórí kí ni gbogbo àbá rẹ̀ ń fún ẹni nǹkan employment yẹn sọ tó àtò wáyé lọ kojú kò wáyé lọ dojú kọ ọmọ so Islam gbogbo àwọn address ṣùgbọ́n látara jàmbá tá ń ṣe fúnra wa òun so tó bá fún authority school tán approve ẹ̀ case ọ̀tọ̀nù ọkọ̀ ní tọ́nù kìíní ẹ̀ so a rí pé gbogbo táwọn ìkàmà láwọn ń ṣe ẹ àwọn gbáwọn òfin kankalẹ̀ ìkẹfà àti Amẹ́ríkà àti Britain gbogbo ẹ̀ ṣì ń bẹ lábẹ́ òfin Islam náà kò sí ẹgbẹ́ gbé wá ń dáadáa tẹ́sí ò sí àdírẹ́sì ni ìtòkàjù ní aburú tí wọ́n mú wá ẹ̀sìn nọ́kìdá ṣùgbọ́n pé dáadáa kan bẹ nínú òfin wọn tí ò sínú islam bàbá rọ ni bàbá irọ́ ni nǹkan tó jẹ́ ìbàjẹ́ tó ń ṣe sí islam náà kì í kún ní pọ̀jù torí náà ọ̀rọ̀ àtọ̀híj ó pàtàkì púpọ̀ gbogbo ẹni tó máa ń lò ní ṣe wá sí gbogbo ọ̀rọ̀ emphasize ẹ ó sọ àwọn kan ètì ẹ̀ yíó fi ẹni pé kò dúró déédé wà lọ́pọ̀ ani ibudu lọ bọ́ṣẹ̀ ni mo tọ̀ ọ̀hún ọlọ́wọ́n bá ní àti gbé dìde ní gbogbo ìjọ rọ̀súlà òjíṣẹ́ kan sọ fáwọn èèyàn pé ibudu lọ ẹ̀sìn allah bọ́ṣẹ̀ ni mo tọ̀ ọ̀hún ẹ̀jìnà sí tọ̀ الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك لأم الحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك